ọ̀rọ̀ nípa ìgbéyàwó obìnrin tí ọ̀pẹ náà tí wọ́n tún lẹ́yìn wọ́n gbà pẹ̀lú ọ̀gbà pé أن رسول الله صلى الله عليه وسلم أدرك أنه صلى الله عليه وسلم قال أعلنوا النكاح النبي أكيد نكاح أكيد يكون أمير رواه أحمد وصحابه àbáwá ké ọ̀nà gba àdéhùn wa àwọn abáyé ọ̀rọ̀ wà láyé ìwé nígbà di ìgbéyàwó alẹ́ ìwé kéèké táwọn ìpè fẹ́ sí ìyàwó. níjọ́ táwọn ìbá lára في صنع نبي محمد صلى الله عليه وسلم وفي عبد الكبي بعبد اليهود طبعا هذا الكبي بعبد اليهود إنه لنا دم لك عليه ما ونعيد بيا وعائشة رضي الله تعالى عنها عالم النكال أنا في ما قلت عن محمد صلى الله عليه وسلم بعمله كبي láwùjọ wọn ni wọ́n tó fi wú àyè. àyà kọ́kọ́ òun náà ni nígbà ọdún wa nílé ẹ̀rí àdìsí àyà ọjọ́ lọ́wọ́ tààrà tí a bá pè ọjọ́ lọ́wọ́ tààrà tó bá àyà àti àwọn abẹ́rẹ́ èdè tí wọ́n lu lóko nínú yàrá náà sọ̀rọ̀ ọ̀tọ̀lá abákùn ìgbà wọn bẹ́ẹ̀ ó ní ìgbìmọ̀ òṣèlú tọ́ọ̀nù ìgbẹ́ ìgbẹ́ òṣèlú ìlà sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀ olè áì ilé olè ilé sẹ́ǹtì ní ẹ̀ẹ́dì ẹ̀já fún ọ̀dà mẹ́rin ilé sẹ́ǹtì. àgbàdo tètè kò láàbò lẹ́tọ̀ọ́ láti fi nǹkan ní sẹ́ǹtì táwọn ìgbẹ́ láyé àkóso láyé káwọn àníwá ti gbé àdéhùn ní àti sọ̀rọ̀ máa sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ilé sẹ́ǹtì àdéhùn ti yé wọn tẹ́tẹ́ pé ìsìn kan yẹn kọ́ tiwọn lẹ̀ tiwọn lẹ̀ tiwọn lẹ̀ pa ìdájọ́ tí wọ́n bá bọ́ kò sì parẹ́ kò parẹ́ ó kàn fún wọn ní àwọn àǹfààní kankan náà akéde ọ̀pin àmọ́ láwọn àsìkò kan ẹlẹ́nu káàdà ìlú náà ti lọ́dún sí wa sàlẹ̀ ìlú nínú ọdún ẹlẹ́ẹ̀kejì yìí ó mọ̀ bí àti ìsọ̀dá pé máa bẹ́ẹ̀ ní halal wal haram ìkàtí ń bẹ láàrin ìkàtà àfilẹ́tọ̀ tá a sì ti ní èèwọ̀ fáwọn mùsùlùmí láti máa ṣe ẹ́ dọ́lù àdó eléyìí àtìbà oníkéèyàn lu dápàdé lófò káàkó nínú kéèyàn lu ní alẹ́ ìgbéyàwó wọn bẹ́ẹ̀ ní aláàlẹ́ ọ̀làwọ̀ tó àdéhùn yẹn ló lè tọ̀ fún sùn àwọn olóòlù àwọn obìnrin àwọn obìnrin tá à ń sọ yìí láàárín ara wọn ọkùnrin rẹ wọn tó ń kọ́ bá mi ẹni kéde rẹ tọ́ba tó ń gbà sọ yìí nílọrin náà ẹni tọ́ba wọn kọ́ bá táwọn ti gbà wọlé tí wọ́n ti nínú ìlú dànù. Ibù ká lọ wí náà tó bá ń ṣe wẹ́ẹ̀ ń wọ náà àwọn ní ìdílé wọn ta ko ìtàn àbábá lẹ̀. Èyí tá àwọn bàbá ń ṣe tí ò bá ti lè tàbí sọ̀rọ̀ bá àwọn ìlànà sẹ́lẹ̀ òun ni wọ́n ta ko. Ẹ ti ní dọ̀rin àti ìmọ̀lú mi ò ẹ ti sábà ti ṣèyàwó. Àwọn ọmọ kékeré obìnrin tí wọ́n jẹ́ fámìlì ìyàwó tí àtẹ̀lé ìyàwó lọ́ni kí wọ́n lò ẹ̀sìn nígbà ránúgbà àràtàrẹ òṣèlú kẹfìláwò ìbẹ̀rẹ̀ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ kẹfìláwò yá ọmọ nìkejì ẹ̀dẹ́gbẹ́ wáyé ni ẹ̀sìn lọ́kọ̀ ẹ̀ẹ́dẹ́ lọ́kọ̀ ìyàwó lọ́dọ̀ ìyàwó lọ́dẹ̀rẹ̀ ní ọdún náà kúrò kọ́ máa ní kò ní ṣe àárọ̀ ọ̀nà ṣe àṣà ó lẹ́kọ̀ọ́ tó tá ní ìta tẹ̀lé tò lára àwọn ọ̀nà tó ìtàkùn ìlú kéde nígbà èèyàn kéde tó yẹ sí àwọn ọmọ ńlá wọn pé ní ẹni ìdílé sọ pé kọ òkò yìí o òkò yìí o òkò yìí o tó àwọn afáàfin àìsí nìka o nìka o kò sí sí kírímù nìka lára àwọn adéèrè pé ní public public nìka public nìka kò dá o public nìka ó ní kò dá bàtà náà nìka ti kéde nìka o tó wọn ní public nìka ó kò sí kò dá bó lọ́wọ́ ẹ̀sìn àdéhìí àdéhìí yẹ kéde ìgbéyàwó àwọn èèyàn kan fún ìgbéyàwó tó wà nígbà tí sàyà wáyé tàbí kọjá ẹnu rẹ ní àwọn olùkọ́kẹ́ ẹ̀sìn kan. ìfúnṣẹ́lẹ́kẹ́ mi ti wá sí láàárín àwọn ọkùnrin àtàwọn obìnrin àwọn obìnrin kan ni kọ́dà àwọn kéèké ní sọ̀rọ̀ tó yàwó tó mọ̀ tó ní ọ̀dọ́ rẹ̀ tó pé ọkùnrin sílẹ̀ tó ti kó mọ̀ á jò lọ ọkùnrin bá ní ju ẹ̀kọ́ ọkùnrin ní ju bóyá iṣẹ́ òkàlà tó kí ọkùnrin máa jó so ẹgbẹ́ tó kọ́ lọ́pàá bọ́ọ̀lù ọdún máa ń dún yóò jẹ́ mẹ́rin lórí láì sùn mí láì sùn mí so abẹ́rẹ́ ọ̀nà kan ìjẹ́lá fún wa ní àbọ̀yé ẹ̀sìn wa so lára àwọn akẹ́kẹ́ ìsìlámù ló fi lẹ́tọ̀ọ́ wa níbi ìgbéyàwó yẹn kọ́dà àwọn àfa àwọn àfa fún àgbà pé ẹgbẹ́ àdìsí rọ́lífàwù ó wà ní àlá wọ́n ní alhamdu ọlọ́run bí ọ̀pẹ́ lọ́ba pàṣẹ ni. wọ́n ti wọ̀n hàmùrù yẹ̀tẹ́lì lòjò ìjọba ti wáyé sí dákùn hàmù nínú sẹ̀ríà ní òfin kan yẹn ọ̀ràn yẹn àwọn àpamọ́ pé kọ́dà ọ̀ràn yẹn ni báwo ti dàgbà wọ́n ní ọ̀ràn yẹn ni kéèyàn kéde kéèyàn kéde ìyàwó ọ̀ràn yẹn ni àwọn fẹ́nà kò dé kó ọ̀rẹ́ àti kòtà kẹ́ tó di àárọ̀ ó ní afáwa abdullahi abdullahi náà ẹ bá wọn ti kiri nìkan. gẹ́gẹ́ bí ó wà lórí wáyà mi pé wọ́n ti ìyàwó pé àlẹ́bí kan kan sí ìyàwó bàtà náà kan sí ìyàwó àlẹ́bí kan sáà rí pé ìdílé àbá yìí ó yàtọ̀ bẹ́ẹ̀ tí òkú ọmọ kó máa lo àyè bẹ́ẹ̀ tí òkú ọmọ kó máa gbádá ó kàn máa gbádá tí ò sí àbá àbí kìkì wọlé àbí kò mọ̀tò ti la pẹ̀lú báyìí lọ ẹ wá wọlé àbá tí ò sí ti tí ò sí abẹ́ gẹ́gẹ́ bí àlẹ́bí challenge yẹn nítorí pé ìmúra rẹ ti yàtọ̀ sí ti ti tẹ́lẹ̀ ó wá bá mi pè á mo sì yàwó ni lọ́dà ní ìwà ń sọ bí àdúrà pé àmìnú àmìká àlejò pé ẹsẹ̀ nìka ẹsẹ̀ ti wà nínú rẹ̀ òní àwọn yìí mú lẹ́gbàá tó wá kéde rẹ̀ tán àwọn yìí mú ìmúta wà láwọ́ bìṣà kódà bó ẹtún wá sí wà nínú ẹgbẹ́ àwọn èèyàn kódà bó ti fi ọkùnrin kan jẹ́ ọ̀rọ̀ fún ọ̀nà ìkàjẹ́ ẹgbẹ́ yàtọ̀ ní káfíńgẹ̀ náà nìyẹn ìgbà tó wà lẹ́sí ìjàmẹ́ pé ọba pa ewúrẹ́ tó bá ti pè yàn mọ́tò pé ní àwọn ti kan lórí rẹ̀ kọ́dà báwọn èèyàn pọ̀ tó yà lẹ́sí tọkùnrin bíi mẹ́wàá tó ń wọlé tán jáde àti òsì ní bọ̀dálágbájá gbọ́dà àwọn ti ìyàwó mi tó kò tó lọ́pẹ̀ níyàwó ti fi nínú sẹ̀ríà àdéṣọ́ ọ̀lọ́wọ́ àlọ́ fẹ́lá wọ́n kọ́ dá ìgbàláyé wà fún àníbi tó lẹ́tọ̀ ẹ tó ṣe é oníjọ́ lè lò wọ́n bá tó wá di di ìjọ kẹta wọn làmì sọ̀rọ̀ sọ́nà ó fẹ́ bẹ̀rẹ̀ ìyàwó mi tó wà níbi ìgbàlá ìwú àwọn agbọ́nà bá wọn ní ẹni owó dáadáa kìí ṣe sọ̀rọ̀ kí ẹni owó dáadáa kọ́ tàtẹ́ǹtì báwọn ẹgbẹ́ máa jẹun fún àwọn olúmẹ́jẹ yàtọ̀ tó kan náà rẹ̀ lọ́wọ́ fún àwọn olúmẹ́jẹ inú tọ́tọ́ àti ìyàwó tọ́tọ́ máa bọ́ kẹ̀kẹ́ kàkiri tó bá wọlé àtìgbà tèmi káyọ̀ ibi lè ṣe pé kí síwájú ní ìdí wọn bá tẹ́lẹ̀ ìdí ọ̀dà ìwọ̀n tó ọ̀dẹ́ mílíkì kan lọ́dún tó tẹ́lẹ̀ tọ́wọ́ sí láti ọ̀dà ó fẹ́ èyí tó jẹ́ sí kí ọ̀dà wọ́n tó bí ogún àbí ìmọ̀jẹ́ àtúntà tó gbà lọ́dún tó tó ní àbí ìwà àbọ̀lọ́ àwọn àwọn ìdí ọ̀dà ti fẹ́ sí ya ẹni ẹni ní àyíká ti ti fẹ́ẹ́ máa ń jẹ́ sí ọ̀dà ìdí ọ̀dà lọ́sì ti kẹ́mẹ́ lọ́wọ́ ó tó mú ẹ̀ tó àwọn ẹbí ogún wọn léèrè máa ń jáde àwọn ìgbà sínú ń tẹ̀lé ní àwọn ìlà àbá àlè ní ìdíyàwó gẹ́gẹ́ bí àlọ́rà àlọ́ àkóso mọ́nu òun ò so ìtàkàtà ni pé jẹ́kàlẹ̀ náà pọ̀ ṣe ìyàwó pé gbọ́dọ̀ aláàrẹ rí olólùwọ̀n ní sísá tí ó ṣe àkọsákìtù àwọn bọ̀dá rẹ̀ tó kọ́sákìtù aláwọ̀ bọ̀dá so wíwá sí láyé kánga ro àkìtùlé ó dà pọ̀ sódà àwọn èrò tó wọ́n fi ní túmọ̀ òun Yeah, yeah wá kọ́ aṣáláṣí ọlọ́run sọ ní ẹ̀sán ní ọjà ìjọba. Ìgbà tó wá yá sí pé èyí wá yá ọkọ̀ aṣáláṣí kò wà ní ẹ̀kọ́ tó kọ̀ọ̀kan ní ó pé kò ní kí ẹ̀rú bẹ́ẹ̀ tó kọ̀ọ̀kan kalẹ̀. Ṣé ládà ẹ̀kọ́ wọn tó wàá ṣiṣẹ́ àwùjọ lọ sí wa pé ṣé ládà kíkọ̀ ẹ̀yọ́ yóò padà kó yà. Òkè rárá bí kékin bẹ́ẹ̀. Òun tún bẹ́ẹ̀ ìgbà ó wà lórí ìdàgbàsánná alábìnrin bá kọ́ mọ́sálásí fọ́nà ọba ọlọ́run ọba kọ́ bẹ́ẹ̀ fún nínú ọgbà ìjẹun alábìnrin sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn lọ rẹ̀ kẹ́rẹ́ bí ọkọ̀ mọ́sálásí àmọ́ mùsùlùmí ni inú rẹ̀ wá dédé náà inú rẹ̀ dédé sẹ́yìn mùsùlùmí inú rẹ̀ dédé àìdédé inú rẹ̀ ń lè tó ti gbà fọ́nà yẹn nínú ó dà máa fa ẹ̀sìn mùsùlùmí lákàtó ó sì tí wọ́n ti mùsùlùmí ó ti ní láì láti wà ìjẹ́ náà ibi tó mú yẹn tó lè kọjá ìjẹ́ náà fún yẹn tẹ̀yẹ̀yẹ̀ tí ọlọ́run bá ń sọ pé àní kò lè wọ̀ ọ́ tó wá kó dára lójú ó ní kẹ́kẹ́ rọrùn fún mi kó gba ẹnu abẹ́rẹ́ wọlé ẹsẹ̀ ẹnu abẹ́rẹ́ tó gbọ́ sí lọ́mọ náà bá ẹwà àfijọ́ ẹ̀ tó pọ̀ láyé láyé ọ̀nà wọn kò dá ìgbà pẹ̀lú ẹwà wọn àtúntò ní tóbi tó láyé láyé láyé láyé olùwọlé ẹgbẹ́ ajé kéde ìgbọ́n láti lẹ́jẹ́ mùsùlùmí ó ti lẹ́tọ̀ láti wà jẹ́ náà so àìsídédé rẹ̀ rìn ló jẹ ìyá ọ̀tọ̀ ni kò wá lè kọ́ di nǹkan fọ́ọ̀mù náà bá ti ṣe kò lè kọ́ di rẹ̀ àwọn afáàfà pé ọlọ́run bá ó máa ń ṣèǹjì àlùwáyìn àmọ́ wáhàtì kò fi ń ṣèǹjì ní fi àjẹ́ ọ gbogbo ẹni tó kò tó bá fi pẹ̀lú ọkọ̀ sẹ́ẹ̀sì ló wọ̀ náà ìgbérí nù ọlọ́run bá lè kéjẹ kò sí ní wọn náà tí ó sì kò sí ọwọ́lẹ̀ kò sí ní wọn náà ẹ̀yìn ìlú ọlọ́run ti yẹ tó fẹ́ kẹyọ sọ ìgbèké àyàfi ìlú ìgbà ẹgbẹ́ sọ̀rọ̀ ìgbèké ní kálukú àmọ́ àdéhùn pé bẹ́ẹ̀ bá ti kàn báyìí ìkọ̀ ẹni tó tọ́ bá tilẹ̀ ti gèlè rí o títí ìwà lọ́wọ́ ló pẹ́ sábà nípa ọlọ́run jẹun náà láì dàníkọ̀ <laughs> èyí lè ti ẹ̀sẹ̀ tán tí ìwà lọ́wọ́ náà tẹ́lẹ̀ ìwà tí wà wọ náà yóò jẹ́ ìyá fẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ yóò bá ká jẹ náà àdéhùn tó bá ti wá tó wá bá ti pé màbáyà níláàrí àwọn bẹ́ẹ̀ tá níláàrí bẹ́ẹ̀ lọ́wọ́ sọ́dọ̀ òfin jáde bí ọlọ́wọ́ àfi àwọn oníkọ́ni ẹ̀mú àwọn ọmọ ìwé ìlú wọn àwọ̀ kọ́ tó máa wà pé wọn àti kọ́rí wọn ti ní kó wá ní wà lẹ́nà ìwọ̀n àwọ̀ ikọ́ kálìjẹ́nà ilé tó kó tẹ̀ máa sọ ìnáwó torí kò dáa kéèyàn sọ́náwó àwọn ọmọdé ọlọ́mọdé àsọ́náwó kàtó àjẹ́nà so kámẹ́rọ̀ rẹ̀ yẹ orí lọ́la ní gbogbo mọ́lá tí ó wá gbìyànjú máa tó tí máa kírun ó láǹfààní tàbí ó tún láǹfààní ọ̀tọ̀ lọ́ọ̀fààní wo gbogbo àwọn máa ń ìgbára mẹ́rin kan máa ń gbà ọlọ́mọ fún òun sùkúmọ̀ sọ àkúmọ̀ jẹ́ pé ilé ìkọ́nà tí wọ́n lé sí tó wà lẹ́sìn bíkọ́ àkàkọ́ pé kò sẹ́ni tí ò ní jẹ́ kàrà nìjà nàní kí a máa kọ́lẹ̀ tó wà lẹ́sẹ̀ ẹ̀ lọ́wọ́ àdìjẹ́ nàmí olówó yóò jẹ ìkàbámà ìwé tó kọ́ńtà sí sí òun ìwà tó dáadáa kí kí o dédé ó wá rí ẹ̀ka kékeré ẹgbẹ́ pé òun lọ sí o dédé ó lè kọ́ mọ́tàlá irú wo ni wọ́n ti lè gba yìí àwọn ọdún ìgbà ń kiri níbi ìlú rápa ní kó má jẹun nìkan gbogbo ti ṣe tọ́lọ́ bá ti pè é tó bá ti pè é alábàájẹ mùsùlùmí sí ẹ má jàpọ̀ ti pè rẹ̀ àmì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ tàkìrọ̀ nínú ẹ̀dùn àrùn ṣẹlẹ̀ ẹ má òkè dáadáa fẹ́ẹ́ tẹ́wọ́ ti kéré mọ́tò wà ní wàhálà ó àǹtẹ̀lùkọ́ àkọ́ ìwádìí sọ̀rọ̀ nítorí ẹ̀ kí n dára fẹ́ẹ́ mọ̀tí láyé ní mọ́tàn tó bá rọmọ yára mùsùlùmí mọ́tàn yóò kó rí ọ kí mo rẹ̀ dídùn ní ẹgbẹ́ ah, máa fàdúgbà rẹ̀ lórí ìbàjẹ́ bí i máa rí lábájú ẹkọ́ kó lè pọ̀ jùpọ̀ tí ó yóò bàjẹ́ gidi gidi kó lè lábájú àwọn ìgbà yìí tó tí ó bàjẹ́ kan kí máa ṣe bẹ́ẹ̀. ìyàwó ìyá lè pọ̀ sí ẹni tó jẹ́ pé ó ń ta ọtí àbí wọ́n nílé pẹ́pẹ́ tó mú tí ń tọ́ sí àbí tó rẹ̀ ní àtàbà gbọ́ yí ṣọ́ọ̀bù lẹ́gbọ̀n kéjepéjé kò sí àtẹ́yọ kọ sí ìyá ti ha mọ̀ náà ni ó kọ sí tó a tún jẹ́ kéde yìí náà nǹkan yóò ṣẹlẹ̀ pé wọ́n àjọba tó bùn ìlú tá a ti wáyé ní ó ṣe lẹ́tọ̀ọ́ fún wọn ó ṣe tì so ẹ gbọ́ tọ́kọ̀ọ́ra yín kéde mùsùlùmí pé ọ̀gbọ́n mi wá tẹ́tẹ́ lọ tẹ̀ yóò ọ̀n tó bùn ìlú tó bùn tí o bá tẹ̀yàn lọ́rùn ẹni ó kù ní ṣọ́ọ̀bù bọ́ọ̀lù ìhà tí wọ́n lè pọ́ sí gẹ́gẹ́ mùsùlùmí kó wá ní mùsùlùmí ní ṣọ́ọ̀bù yẹn yóò wà ló bá mùsùlùmí ní ṣọ́ọ̀bù àwọn nípa kọ́ mẹ́rin pé pé ìpínlẹ̀ nìkan ló bá a àti táwùjà kan náà bàbá ìyá ní ìbánikẹ́ gba ìròyìn sí ṣọ́ọ̀bù yẹn nítorí pé ẹ̀ ti rìn ènìyàn lọ́wọ́ lórí àbú gbogbo ẹ̀ máa gbélé tẹ̀tẹ̀tẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ lórí àbú ẹ̀ lọ́wọ́ sí ẹ̀ máa pín bẹ́ẹ̀

yẹn lè dèrè ọkàn rẹ̀ yóò fún yàn láǹfààní àti lọ́ba sọ̀rọ̀ ẹlòmí wà lóko kan òrìkò kan orí mi rẹ̀ àbá òkú kò dà kó láwa ti wàdà rí ní ọ̀nà rí ọ̀nà rí ọ̀nà rí gbà ṣùgbọ́n tí òbá tẹ̀ fún ní wọ́n àǹfààní láti fi ìgbìmọ̀ bá sọ̀rọ̀ ṣùgbọ́n lórí wà ní ẹ̀dẹ́kùn so wallahu ta'ala àlàbí sọ̀wá وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك